ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ mo tún kí yín ẹ káàbọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ kú yálẹ̀ta ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi àti ní àkókò yòówù kẹ́ ẹ máa gbọ́ mi èmi náà ni akọ́mọlédè olúwàgbémiga ọmọ bàbá yẹmi ẹ tún káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ tòní. ògo ni fún ọlọ́run lókè ọ̀run ọba àwọn ọba tó tún mú wa máa gbọ́ra wa lọ́sẹ̀ yìí mo dúpẹ́ adúpẹ́ àyìn ọba àwọn ọba tó pa wá mọ́ ní gbogbo ọ̀nà tí ò jẹ́ kíbi kó tún ṣẹlẹ̀ sí ìhà ẹnìkọ̀ọ̀kan wa mo kí yín ẹ káàbọ̀ ẹyẹ ọba mi àṣeyí òwú tí ò pa wá tí ò kún wá tí ò mú kíbi kó ṣẹlẹ̀ sí wa ìyìn ni fún orúkọ rẹ̀ mo tún kí yín káàbọ̀ àlẹ́ mi ni olúwàgbémiga ọmọ bàbá yẹmí ọmọ wọn nílùú ìgbàjọ lóró ọmọ alágogo mẹ́mu tí mo máa ń ké tantantan wípé àṣà wa ni kò sóhun tá a lè fàṣà wa wé ìṣe wa ni kò sóhun tá a lè fìṣe wa wé èdè wa ni a ò ríbi tèdè wa sí ẹ̀já gbédè wa gbáṣà wa gbéṣe wa lárugẹ nítorí wípé ọmọ tó bá sọ lẹ́nu ó sàpòyàkọ́ ni Yorùbá máa ń wí. lọ́sẹ̀ tó kọjá a kọ́ nípa orúkọ àwọn ẹranko lédè gẹ̀ẹ́sì àti ní èdè yorùbá àwọn ẹranko bíi ewúrẹ́ ẹkùn kìnìún àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkókò àtàwọn ẹranko mìíràn lóríṣiríṣi tá a sì kọ́ orúkọ wọn lédè yo èdè gẹ̀ẹ́sì fox lion goat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lónìí, a fẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn orúkọ ẹyẹ tí a ní lédè Gẹ̀ẹ́sì àti ní èdè Yorùbá. Orúkọ ẹyẹ lédè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá ẹyẹ pọ̀ lótìítọ́ kódà àwọn fẹ́rẹ̀ má ló ń kà àmọ́ bí wọ́n ti pọ̀ tó ni ni wọ́n lórúkọ ní èdè kọ̀ọ̀kan èdè kọ̀ọ̀kan ló lórúkọ tó ń pè ẹyẹ kọ̀ọ̀kan bí a kò tilẹ̀ lè ṣàgbéyẹ̀wò orúkọ gbogbo ẹyẹ lónìí a ó ṣe díẹ̀ nínú wọn lédè gẹ̀ẹ́sì àti ní èdè yorùbá ó ní ẹyẹ kan tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní pigeon pigeon òun ni yorùbá ń pè ní ẹyẹlé pigeon ni yorùbá ń pè ní ẹyẹlé. ẹyẹ tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní duck ni yorùbá ń pè ní pẹ́pẹ́yẹ. Ẹyẹ tí àwọn olóyìnbó ń pè ní duck ni Yorùbá ń pè ní pẹ́pẹ́yẹ. Àparò ni Yorùbá ń pè partridge. Àparò ni Yorùbá ń pè partridge. Àwòdì ni à ń pè kite. Àwòdì òun ni Yorùbá ń pè kite. Bat lelédè Gẹ̀ẹ́sì ń pè, àdán ni Yorùbá ń pè é bat ni elédè Gẹ̀ẹ́sì ń pè é, àdán ní Yorùbá ń pè guinea fowl ni Yorùbá ń pè ní awó, guinea fowl ni Yorùbá ń pè ní awó, ọ̀kín ní Yorùbá ń pè peacock, ọ̀kín là ń pè peacock, ògòǹgò ni Yorùbá ń pè ostrich, ògòǹgò ni Yorùbá ń pè ostrich, olóńgò ni Yorùbá ń pè robin, olóńgò ni Yorùbá ń pè robin, àdàbà ní Yorùbá ń pè dove. Àdàbà ni Yorùbá ń pè dove, ẹyẹ tí elédè Gẹ̀ẹ́sì ń pè ní vulture ni Yorùbá ń pè ní igún, ẹyẹ tí elédè Gẹ̀ẹ́sì ń pè ní vulture ni Yorùbá ń pe igún rèmí. Wọ́n ń pẹyẹ kan ní Turkey lédè gẹ̀ẹ́sì yorùbá ń pè ní tòlótòló tòlótòló ni yorùbá ń pè turkey canary bird canary bird ni yorùbá ń pè ní ìbáka canary bird ni yorùbá ń pè ní ìbáka òwìwí ni yorùbá ń pè hole òwìwí ni yorùbá ń pè hole àgbébọ̀ adìyẹ ni yorùbá ń pè hen àgbébọ̀ adìyẹ ni yorùbá ń pè hen àkùkọ adìyẹ ni yorùbá ń pè cock Wọ́n ń pè é ní cock lédè Gẹ̀ẹ́sì, àwa ń pè é ní àkùkọ adìẹ. O ti mọ ìyàtọ̀ wípé bó bá ti rí hen, àgbébọ̀ adìẹ ni. <laughs> Bó bá rí cock, àkùkọ adìẹ ni. Ohun tí ẹ̀kọ́ yìí wà fún náà láti mọ ìyàtọ̀ láàárín orúkọ ẹyẹ méjì. ó ní ẹyẹ kan tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní parrot parrot ó ní yorùbá ń pè ní ẹyẹ ayékòótọ́. àwòkọ ni yorùbá ń pè mockingbird àwòkọ ni yorùbá ń pè mockingbird eagle ni elédè gẹ̀ẹ́sì ń pè àkàlàmọ̀gbò eagle ni elédè gẹ̀ẹ́sì ń pè àkàlàmọ̀gbò àkàlàmọ́gbò ní yorùbá ń pe eagle èdè gẹ̀ẹ́sì èdè yorùbá là ń ṣe àgbéyẹ̀wò wọn. woodpecker ni elédè gẹ̀ẹ́sì ń pè é ẹyẹ àkókó ni yorùbá ń pè é ẹyẹ àkókó ni yorùbá ń pè woodpecker. lékè lékè bàmí leke ẹ̀yà dàbà bàmí lékè leke mú fún ó mú dúdú lọ ó mú funfun bọ̀ wálé lékè lékè bàmí leke ẹ̀yà dàbà bàmí lékè ó lékè lékè yẹn kátó ìgrẹ̀tì ló ń jẹ́ lédè gẹ̀ẹ́sì o kátó ìgrẹ̀tì ní lékè lékè ní yorùbá ń pè kátó ìgrẹ̀tì ni wọ́n ń pè lédè gẹ̀ẹ́sì. ẹyẹ ẹ̀gà ni Yorùbá ń pe weaver bird ẹ̀gà ni Yorùbá ń pe weaver bird. swallow ni elédè gẹ̀ẹ́sì ń pe ẹyẹ alápàǹdẹ̀dẹ̀ swallow ni elédè gẹ̀ẹ́sì ń pe ẹyẹ alápàǹdẹ̀dẹ̀. Oge ni Yorùbá ń pe plover. Ògé ni Yorùbá ń pe plover. Òrìrì ni Yorùbá ń pe wild pigeon. Òrìrì ni Yorùbá ń pe wild pigeon. Wild pigeon. Sparrow. Sparrow. Ó ní lẹ́yẹ kan tí àwọn lédè Gẹ̀ẹ́sì ń pè ní sparrow. Lédè Yorùbá à ń pè ní tíntín ẹyẹ tíì tíì wọn á ti ń pè ẹyẹ tíì tíì òun ni Yorùbá ń pè sparrow. a ti ṣàgbéyẹ̀wò orúkọ ẹyẹlé pẹ́pẹ́yẹ àparò àwòdì àdán awó ọ̀kín ògòǹgò olóńgó àdàbà igún tòlótòló ìbáka òwìwí àgbébọ̀ adìyẹ àkùkọ adìyẹ ẹyẹ ayé kò tó àwòkọ́ àkàlàmọ́gbò. tún ṣàgbéyẹ̀wò orúkọ ẹyẹ ẹyẹ àkókò lékeléké ẹ̀gà alápáǹdẹ̀dẹ̀ ògé òrírí àti tíntìn. lédè gẹ̀ẹ́sì àpò wọn ní pigeon duck partridge kite bat guinea fowl peacock ostrich robin doe vulture turkey canary whole hen cock parrot mockingbird eagle woodpecker cattle egret weaverbird swallow plover wild pigeon and sparrow. Push out! ohun tó ṣe pàtàkì tó ṣe kókó tá a fi gbẹ́kọ̀ yìí kalẹ̀ náà ni wípé ká lè mọ ìyàtọ̀ àti orúkọ tá à ń pè wọ́n léde gẹ̀ẹ́sì àti léde yorùbá ká lè mọ̀ wípé kò sóhun tí wọ́n ní tá ò ní kódà ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé wọn a mọ̀ kọ́ láti inú ọ̀dọ̀ wa sí tiwọn táwa náà ń gbé láti ọ̀dọ̀ wa sí tiwọn àmọ́ ò wà yìí o kò yẹ ká fi àyálò patiwa gangan lára ọmọ tó bá sọ lẹ́nu sẹ́ ó ṣàpòyàkọ́ ni. Ibi la ti máa gé pété fún tọ̀sẹ̀ yìí ẹ má gbàgbé ọ̀sẹ̀ yìí a ṣe àgbéyẹ̀wò orúkọ àwọn ẹyẹ lédè gẹ̀ẹ́sì àti lédè yorùbá ẹ tún pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ àti nígbà mìíràn lórí ẹ̀kọ́ mìíràn tó tún yàtọ̀ lára ọ̀tọ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí orúkọ mi ni olúwàgbémiga ọmọ babayẹmí ọmọ wọn nígbàjọ ìlóró ọmọ alágogo ọmọ wọn nílé ọlọ́ba ọ̀bẹ̀dú ọmọ ayínkínní gbọ́mọ lẹ́nu mo kí yín ẹ káàbọ̀ ẹ má ṣe gbàgbé láti kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀fà àrùn ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ àrùn ọ̀kan zero eight one three six five six eight eight five one zero eight one three six five six eight eight five one ẹ lè kàn sí mi lórí ìkànnì ayélujára Facebook ẹ lè pàdé mi lórí babayemi Samuel olúwàgbémiga tàbí kẹ́ ẹ lọ sí ojú ewé mi ní Facebook kan náà ní akọ́mọlédè olúwàgbémiga ẹ lè lọ sí Instagram kẹ́ ẹ pa at I iamsambabs at Babs at iamsambabs fún Twitter nìyẹn fún Instagram ẹ wá at sambabs underscore ho at Sam Babs underscore ho mo kí yín ẹ ṣeun a ó máa retí láti gbọ́ látọ̀dọ̀ yín kí lóun tẹ́ fẹ́ ká fi kún ẹ̀kọ́ yìí kí lóhun tí ẹ fẹ́ ká fi kún un kí lóhun tí ẹ nílò láti gbọ́ kí ni iṣẹ́ iṣẹ́ wo iṣẹ́ wo lẹ fẹ́ mọ̀ àwọn kí lóhun tí ẹ fẹ́ ká gbé yẹ̀wò nípa ẹ̀kọ́ èdè Yorùbá kí ni àkòrí tí kò yé yín kí ni àkòrí tí ẹ fẹ́ ká tún fi kún un ẹ ṣé ó dìgbà kan náà.